pàtàkì nínú kan tó dìgbà wá kò láti pé aláìsíwọ̀n tó wà ní ìjọba ó fẹ́ ìyá ọ̀rọ̀ ìjà nígbà tí kàdíjà nígbà tá a mọ̀ sí pé ojú rẹ̀ tó wà ní àárín àwọn tàríkà àwọn ọ̀gbọ̀dọ̀ wájú kì í ṣe àwọn àpapọ̀ àwọn oníyàtúndì ti pé ọ̀rọ̀ ní mo fẹ́ tẹ̀lé ni. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. àkọ́kọ́ náà ẹ̀jẹ̀ ń jẹ́ rìwáyà gbogbo gbogbo alámà àwọn ẹni pé mo gbọ́ lẹ́nu lámàyín lámàyín náà gbọ́ gbogbo kódà òfin má al-Qur'an al-Karim ọ̀rọ̀ rìwáyé sọ̀rọ̀ àdìsí àdìsí rà nìkan hatta al-Qur'an al-Karim àwọn kan ni wọ́n gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam àwọn náà ké fáwọn kan àwọn náà ké fáwọn kan títí bẹ́ẹ̀ kó tó di wọn wá ń kọ al nìkan. tẹ́bá wo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní rìwáyà náà ní ìpìlẹ̀ gbogbo wọn kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà al-Qur'an al al-ahadith al-khiratu nabawiyya mẹ́tẹ̀ẹ̀ta yìí bọ́ọ̀lù ti dọ́dọ̀ wa riwaya ni níbo la ti fẹ́ mọ̀ pé bọ́ọ̀lù ànábì máa ṣe kí ni gbèsè ayé ànábì máa sọ́nà sallallahu alaihi wasallam ara ń tàbí máa kí mà àwọn sọ̀hábì ànábì wa Muhammad sallallahu alaihi àwọn sọ̀hábà náà ní sílà wa pẹ̀lú ànábì sallallahu alaihi lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta náà ta ń gbọ́ kuraani lẹ́nu ànẹ́bí ta ló gbá àdìsí lẹ́nu ànẹ́bí ta ló sọ̀tàn bá ànẹ́bí ti gbáyé tá ń gbé ń síra àwọn sàhábà yìí náà lọ́dúnwánu lọ́ọ̀lù tààlà ọ̀nàkọ́mọ́sá sàlékùn lọ́nù rẹ̀ ọ̀sẹ̀ fún gbogbo wọn. àwọn àlùfáà attitude wọn sí mẹ́tẹ̀ẹ̀ta ọwọ́ ayàtọ̀ attitude wọn sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀yàtọ̀ ẹ̀rọ attitude wọn sí kùránì àti hadithi ó súnmọ́ra wọn ní tìtorí pé masidaru ìdájọ́ ṣẹ̀ríà là méjèèjì àmúdájọ́ nu kùránì pé báyìí ọlọ́run fẹ́ aláàbí ọlọ́run ni haramu rẹ̀ ni àmúnú kíni àmúnú hadithi náà bẹ́ẹ̀. lidhalika lam yatasahalu àwọn àlùfọ́ òkun wọn ò mú náà bá gbúrò pé nǹkan díẹ̀ kọlu rọ́ọ̀wì kan àbọ̀parọ́ yìí. bí kẹ́ a ha tó bá há nǹkan ẹ a gbàgbé rẹ̀ wọ́n ní ẹ̀yọ kínní ẹ̀yọ ìwáyà ti sọ̀tọ̀ wọ́n ti bẹ́ẹ̀ ẹ̀kọ́ra wọ́n ti bẹ́ẹ̀ kínní ẹ̀sùnù nígbà wá débi síra tàtà àlù nígbà tó débi síra tẹ́ wọ́n ti ní yẹn gbà ọ̀rọ̀ ọ̀sán ìyẹn ni pé kò nẹ́sẹ̀sì ní ẹ̀rí ẹ̀rí òun lórí tóun ní halali nìyí òun ní síra abẹ́rí òun lórí tóun fi pẹ́kí ní ní haramu ni òun ní ṣe torí pé àwọn tó tàn ìgbésí ayé ànábì kalẹ̀ torí pé àwọn àlùfáà aládìísì láti jọ̀hún jọ̀hún àwọn àlùfáà súnà àwọn àlùfáà wọ́n ní a gbọ́dọ̀ wọ́wọ́ kókókó mọ́ ọ̀rọ̀ bá a ti ṣe ń ṣàtẹ̀bí súnà kò níbi ìdí bẹ́ẹ̀ bọ́rọ̀ bá dọ̀rọ̀ kí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ kan lé torí pé kò sí ní ta fẹ́ yọ ń bẹ̀ ń pa ẹnìkan ọ̀gbọ́dọ̀ mú ìpìlẹ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ ọ̀dájọ́ fẹ́ báyọ̀ ọ̀fẹ́ báyìí bí òní tàbí sọ́kọ̀ mọ́kẹ́ni sọ́kọ̀ mọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ̀tàn àwa náà rí láyé lónìí nìkan ọwọ́n nù wọn lẹ́ni tí bọ́bùtù rẹ̀ ká sọ nǹkan rẹ̀ ká má gbàgbé tí ó dàbí tàwọn Buhari tí ó dàbí tàwọn Muslim tí ó dàbí tàwọn alimami Malik alimami Ahmad wa ghayruhum min ruwatil hadith eléyìí ló fa irun tí mọ́lá ìmọ̀ ìmọ̀ bẹ̀rẹ̀ nísìnyí tí wọ́n bá ń sọ pé àlùwá tẹ́lí fíkọ̀ ni o àmọ́ ń bo níbi kíni níbi ìdẹ́rọ̀ àmọ́ tó bá débi ọ̀rọ̀ hadidi ńkọ́ láyọ̀ tamadu àléyìí kàkìmáàdìná àléyìí fi àtìyà bẹ́ẹ̀ náà ní ibùdó ìta jẹ́ ọ̀gá àwọn oníkọ̀tàkọ̀tà gbogbo ẹni tí ń kọ̀tà gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam sálọ̀gá wọn ibn ishaq rahimahullah ibn ishaq lọ́dọ̀ àwọn aládìsí láyọ̀ sẹ́mẹ̀dọ̀ àlẹ́ yìí ká bá a ṣe ṣe àìsèmádù lórí rẹ̀ níbi kíni níbi ọ̀rọ̀ síra kódò ó fi débi ẹwọ àlèmọ́mú nínú àwọn àwọn onírìwà yá ti al-Qur'an al-Karim àlèmọ́mú Hafiz ibn Abdul Majid alimamu asim ibn abi riwaya rẹ̀ taba kó mùsùlùmí kalẹ̀ láyé lónìí nìsín riwaya rẹ̀ ni more than ninety eight percent mùsùlùmí kú tá n kà lónìí òun náà ń pè ní riwaya to hafsin and anam lọ́dọ̀ àwọn aládìísì wọ́n rí nǹkan kan wí tí òfin lè jẹ́ kí wọ́n tẹ̀ ẹ̀tùmáàdì lórí báàbù ìwàyà àti alimamu máa jàdá láti yí fi alqira'at òun ni mo fi máa ń sọ fáwọn èèyàn pé táwọn alfa aládìsí bá pẹ nìkan ní dọ̀ọ́ìfù wọn ò bú o nàbà ní fòlánú dọ̀ọ́ì ni wọn ò bú o wọn wá sí ti àná o alimami abu hanifa àrínà àwọn aládé tí wọ́n ti gẹ̀ tí wọ́n bọ̀ wá fa àdìmọ́ àti àmì jẹ́ wọ́n ti tán àmì kí bí àdá láti yí là torí pé ní jẹ́ bọ́ àkókò kò láàánú bọ̀ yìí oríṣi ọ̀nà méjì ìmọ̀ kó ṣe pé nítorí pé òkúrọ́ ni ẹni abá rí báwọn àwọn ẹlẹ́gbọ̀n tí wọ́n ní àwọn ni wọ́n máa yẹ́rù ìmọ̀nà kí wọ́n lè máa wù wá àwọn tí wọ́n kàn gbélé parọ́ tí wọ́n gbé. rẹ̀ lẹ́sìn tí ó máa ṣe rìwáyà mawdu'at lálùwáfẹ́lì wàlà ààfin wàlà imam abu hanifa aleyhi rahmatulah wàlà imam abu hanifa aleyhi jami'an rahmatulah torí náà ní kúkúrú nítorí àtìkù lẹ́yìn sàgàrí ìbán tí wọ́n pè fúláàtì ẹni báyìí ní àwọn àlùfáà o nípa nù báyìí o àpìmáàmù ni òun ní tẹ́ bá wo dé kọ àwọn àlùfáà ọ̀tọ̀ ní kí wọ́n pè yàn ní imam ọ̀tọ̀ ní kí wọ́n pè ní kíni fíkọ̀ ọ̀tọ̀ ní kí wọ́n pè ní kíni imam ọ̀tọ̀ ní kí wọ́n pè ní kíni fíkọ̀. huwa imamun fi fanni imamun fi fanni imamun fi siya imamun fi fik imamun fi kira'a wàtí kò yálí dáàmú pé huwa fíkọ̀ tún fi alḥadì ọlọ́run apá méjèèjì pọ̀ báwọn ẹlòmíì àìmà ni wọ́n pẹ̀lú àìmà al-Hafiz ibn Hajar wàbáhàdì wàbẹ̀rí ìmà àwọn eléyìí ìmáàmù ni wọ́n síkọ̀ náà sì tún ni wọ́n bẹ́ẹ̀ ni gbogbo àwọn alfa alimami Bukhari alimami Muslim gbogbo àwọn alfa aládìdì tá a gbúrò ní at-Tirmidhi Malik alimami Ahmad ibn Hanbal wọ́n máa ń mà fi fònú nìyẹn at the same time kí ni wọ́n ẹni tí èé tí èé tí ò ní pé á ah, bọ́bá àdìsí yọ gbàgbé bọ́bá wí nǹkan kata bá padà sí kò ní rí bí wọ́n ti wí ní lánàá mọ́ bí wọ́n pè nìkan ní ṣe kọ́ lọ. tí wọ́n bá léèyàn bọ̀ ayé fù kìí pé wọ́n ń ṣe kí ni wọ́n ò bu èyí ò mọ bẹ́ẹ̀ tẹ̀ mú lọ́wọ́ gba nípa àdìsí o àwọn afá aládìsí sincerity wọn ni àmánà wọn ni fìtámán nínú àwọn káfíbọ́sì ibò ní ìjàmbásìkò kágbà wọn nínú àwọn àgbàfà aládìísì àtàkì jùlọ fẹ́ẹ́lì mẹ́rẹ̀wáyà fẹ́ẹ́lì mi àrẹ̀wáyà ìwọ̀n alimam ali ibn al-madini alimam aliyu ibn al-madini òun àti alimam yahya ibn ma'in bàbá ń sọ̀rọ̀ eh, ilmu al-jarh wa ta'dil ọ̀rọ̀ pé ta ló yẹ ká gba àdìsí rẹ̀ ta ni ò yẹ ta ni síkọ̀ eh, ta ni bọ̀ọ́ìbù ta ni mọ̀túrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alimami yahya bin ma'in wal imaamu ali ibn al ọ̀gá ni wọn. tó ìlà alimami ali bidin lọ ali ibn al-madini an walidihi huwa. سئل عن أبيه àwọn èèyàn wá bí alimọ́mù àlè pé agbọ́pọ̀ ẹlẹ́ni báyìí dé kọ̀ ni ẹni báyìí lọ́ọ̀yìnfò ni ẹni báyìí báyìí lòun ẹ dákun bàbá yín kọ́ torí bàbá yín náà máa gba kí ni ẹ òun náà máa gba àdéhìí ẹ wo èkìyí alimọ́mù àlè kọ́ mọ́ wa dẹ́rì pé àwọn àlùfáà ládàbí ń bẹ fún wọn ládàbí wọn wá ní kí wọ́n mọ́tò tọ́ méjèèjì ò ní kéèyàn ọbẹ̀ lọ́wọ́ kọ́ lọ́wọ́ fún yàn ọ̀ sọ̀tọ̀ lọ́wọ́ fẹ́ ọ̀ sì wá àti báwọn yàn àmẹ́yìn òfin kéèyàn yàtà kò jọra wọn yá bàbá wa là mẹ́lẹ̀ èèyàn lọ̀rọ̀ mẹ́lẹ̀ náà tí ò ní ṣe kíni tí ò ní wulẹ̀ wá sọ ládàbí nù lamma su'ila al-imam Ali ibn al-Madini an abihi qala is'alu ghayri is'alu alága ah, ẹlọ bí ẹlòmí ẹlọ bí gíní ẹlọ bí ẹlòmí láàbù wàhálù lè bèbí hàdà fàn àǹtàlì ìmà àlìmọ́ màálì bẹ́ẹ̀ bá sábò sí lókùn lóòrùn òní tó ń ràn yìí ọ̀sẹ́nìkan tó gba wájú yín bí ìmọ̀ yìí ààrẹ lomi tá bí o àfẹ̀yìn náà ǹjọ́ ta lè má máa padà wá dáhùn tẹ́sí rí i pé ọ́ sí mo ní méjèèjì ìrìn àgbọ̀dọ̀ fi júùyàn pé àgbọ̀dọ̀ àti báwọn bàbá wọn yìí gbọdọ̀ <laughs> agbára àbáwá ló wù yí ọ̀dà náà nù à èèyàn jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run o. الدين علي علي بن المدين انه الدين انه الدين انه الدين ابي ضعيف الله اما تعلمني انه الدين انت مفروض يجي بعد كده انه الدين انه الدين ابي ضعيف أبي ضعيف o lè gbà bí ìsì wá tẹ́ẹ̀tẹ́ kínní ẹgbàrá ni ẹnìkan kọ́ yanjú ẹ̀ fún bàbá rẹ̀ lé ọ̀sọ̀ ó ti sọ di tóun fi gbọ́dọ̀ sọ ní òun fẹ́ sọ ìnà òdì ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìn ọ̀rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn àgbọ̀dọ̀ pé funfun ní dúdú o àgbọ̀dọ̀ pé dúdú ní funfun torí náà málàgbọ̀ ẹ̀mí bẹ̀rẹ̀ yìí nìkan náà ti gba gbogbo gbogbo ọgbà àtìkò wa mo gbọ́dọ̀ rí àwọn ṣẹ́ẹ̀fì wa lónìí ní ilẹ̀ ìsàn fún ìtẹ̀lẹ́kọ́ yìí fún ìyá ọ̀dà akẹ́nìkan béèrè nǹkan sí aleykum salaam wa rahmatulah ọ̀yẹ́. ní ẹ̀kọ́ ní capital market àfa ìbéèrè jẹ máa ń gbàdìgbò capital market ọ mẹ́nu léyìí. <laughs> ọdún lẹ́jọ́ náà. Náà. Ok. Ni mo fi ní ìbéèrè rẹ̀ yọ gba àdìgún. Capital market lẹ́yìn máa ń dín yẹ́rẹ́. Derivative lẹ́yìn máa ń dín yẹ́rẹ́ ó sì yá sọ bó mùsùlùmí ó ṣèṣe bó láti wá sọ bó mùsùlùmí ó ṣèṣe péyàn ní kọ́kọ́ máa ṣàlàyé torí náà báyà next time kó béèrè bọ̀ sí ń dọ̀ lóhùn náà ẹ̀ẹ́n tí ń jẹ́ derivative ní capital market òun ni lárúbáwá ń pè ní alimusitakotu maliya alimusitakotu maliya financial derivatives èyí tí ní kò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀yin ṣe òwò orí íńtánẹ́ẹ̀tì eh, kí lórúkọ rẹ̀ ehm, nu àwọn tí máa exchange currency ni forex thank you forex ara bi tí ẹ ti gbọ́dọ̀ wà kí á fún mi tá àlùfáà mi bá kàn ṣe fatiwa fún yín bìyàtì sàwa òun bì sàwa àyàn bá ti jẹ́ sàwa bì sàwa yádá bì yádá ó ti jẹ́ àlàní bọ̀dé reality ni pé kò sí fọ́rẹ́ẹ̀sì tí ó yọ tí ó yọ tó lè bọ́ kó nu kí ni derivatives láti tó kò sí bẹ́ẹ̀ sì ṣe fọ́rẹ́ẹ̀sì tẹ́ bọ́ kó nu kí ni kí ni wọ́n pè derivatives báàbò ńláńlá ni ara tí wọ́n pè ní derivatives ni future sales forward sales option market kí ni kò máa gba àwọn eléyìí gba àdánwò bọ́ọ̀ ni máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn tó bá gbọ́ rí mo ti mo ti describe rẹ̀ in a simple way okay mo ti rántí. mo ní ọ̀nà mẹ́ta lọ́lọ́run yọ̀ǹda tó máa nẹ́bí adámọ̀ fi tajà kábíyàrájà ọmọ ànẹ́bí adámọ̀ fi kẹrin kún pé ọ̀nà ọjà rírà kan ni là ń pèyìn ní haramu kò sí èlò lẹ́ńtà fóònù yìí fifty thousand ní tọ̀la àbí ẹjẹ́ ń transfer rẹ̀ sí ní àbí ẹgbẹ́ ń kọ́ ṣẹ́ẹ̀kì ìyẹn ni pé ọjà ní owó ni kí lọ́nà ẹlẹ́ẹ̀kejì a ẹ̀rọ fóònù yìí fún mi àmọ́ ojú bá bá gba sálárì o èyí ò ní Yorùbá ń pè ní kíni àwọn <laughs> àwọn kírẹ́dìtì ìbónú àwọn sẹ̀rí àti ní halali kì í ṣe wọ̀ kéèyàn kí ni kejì ni ní kí ni halali ọ̀nà kẹta ni pé a ẹ̀dá kan kọjá yóò fòmí ru o irú fóònù báyìí irú ọ̀dà báyìí mo mọ̀ pé hot cake ni wọ́n bá ti dé láwọn èèyàn wà kó ẹjẹ́ mi ò san kí ni ìsanwó kan ọ̀sánwó lónìí ọ̀sán tó dẹ́yìn oṣù kan kí ọjọ́ tó dé ṣéjẹ̀rí agbẹ́rún náà ní haramu halali irú ẹ̀ ni wọ́n ń pè ní bẹ́yọ̀ ìsàlẹ̀ bẹ́yọ̀ ìsàlẹ̀ wọ́n ń ta àlejò ayé ànábì ànábì ti fara mọ́ ànábì kan ní ẹ̀jáde kọ́ yẹn jú lọ́ba ìpín nǹkan tí wọ́n ń wọ̀n lẹ́ra mọ iye garawa tó o fẹ́ rà tó o sanwó ẹ̀ lọ́ba ìpín kílò náà wọ́n fi ń wọ̀n sọ pé tọ̀ owó iye kílò báyìí ni mọ̀tàn ànábì ní fàfi kaylin ma'lumin aw waznin ma'lumin ìlà ajalin ń yóò di lọ́jà yóò dé àmọ́ ìsámọ́ lọ náà lọ́ba dé àkẹ́sí haramu. <laughs> àmọ́ o a ẹ̀sán pẹ̀lú òkú ọlọ́run tọ́ba dọ̀ twenty tọ́ba dọ̀ twenty one ẹ̀wọ̀n àgbà kìíní kọ́dà ẹ̀sìn lè ta ọlọ́dún kan àwọn àgbẹ̀ tí ó gbìn sí ní èèyàn lè sanwó oṣù kalẹ̀ bá gbẹ́ pé ìsọ ọ̀sà méjì wọ́n fẹ́ lò ní August yóò pé ìwọ náà owó tó sàn ní ìsìn ọdún díẹ̀ nígbà tágbẹ̀ náà níbi owó kíákíá ní kúkúrú ọ̀dọ̀nà mélòó ọ̀dọ̀nà mẹ́ta ọ̀nà wulẹ̀ yìí náà ronú fókù à ń gbọ́ ọmọ ànábì adámà tán lẹ́lẹ́bẹ̀ wọn ò mọ̀ láti gba ayé ti wà ọ̀nà mẹ́ta yìí láti gbàgbá yé ní yáyé ọjà ní. lọ́jà bá jẹ ìwọ̀n àgbà ìwúlẹ̀ yìí náà ronú fókù Hmm? nítòkù náà nà bá kò sọ́jà kò sówó àá ti tajà tí wọ́n ń tà ní derivative market ni ọ̀nà mòfin ní sọ́márì rẹ̀ ni pé haramu àti tí wọ́n ń pè ní forward page ni àti feature page ni kódà òfin mọ́ option option làwọn kan fẹ́ ṣe mistake wọ́n tu literally wọ́n ní xìyàrú ń bẹ́ẹ̀ ní òfin kí xìyàrá xìyàrú fi tẹ̀lé àwọn ikọ̀ ní option o tẹmọrọ ọjà táwọn ń tà ní derivatives yìí ẹnìkan wà derivatives wọn lé wọn ní market tiẹ̀ wọn wà derivatives market wọn wà sọ pé ní August two thousand and twenty-one mo ní di bárẹ̀lì epo ọgọ́rùn bárẹ̀lì epo gùn ọgọ́rùn wọn kọ̀ kalẹ̀ pé eléyìí ló ń lé market ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọgọ́rùn ẹnìkan náà tún wá wá. ní august èmi fẹ́ ta bárẹ́lì epo ọgọ́rùn ẹ máa wò kébò ló ti bára wọn mu kìí pé wọn ò lo májíìkì kan wọn ò kan wọn máa kọ́ kalẹ̀ ni odijọ́ tán bá rí tọba máàkì ẹni lóun rẹ tí ká gbà ó àdìrẹ́ yìí méjì jẹ́ ẹ̀dí gíní ṣèmá òun fẹ́ ta hundred barrels ní august ìwọ fẹ́ ra hundred barrels ní august tó kò sówó ẹnìkan kan ò ní san owó kalẹ̀ ọ̀sọ́jà kò sówó nù ẹ mọ̀ kẹ́ ó ti hàn nídìí pé kò sówó kò sọ́jà náà kò sí ẹni tó lóun fẹ́ ra hundred barrel yìí kò ní barrel ẹ̀yọ̀ kan ní òjòrè tí kún òun yìí. sẹ́wọ̀n pé ọfẹ́ jọ bẹ́ẹ̀ òtálámì lójú yín tí mo wí lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ òtálámì ni pé a mọ̀ mọ̀ pé ń dàpọ̀ pẹ̀lú òkú ọlọ́ntọ́lọ́ ń bá ní kí ojú ọjọ́ ṣe dáadáa a ó kéré ọ̀pọ̀ ọ̀fà márùn-ún ní kù mo lè ta méjì balẹ̀ kí n gba owó rẹ̀ bẹ́ẹ̀ òtálámì. àmẹ́lẹ́yìí èyí dáko èyí ti gbèrò pé ẹ <laughs> dàkú mo ti tazu ọ̀fà méjì eléyìí náà sì rà aṣọ gíní ọ̀fà méjì tẹ̀lé lè tóun náà rà yìí kò níbi tí ó kó so ọ̀fà méjì <laughs> àbáyé <laughs> ẹni ó fẹ́ tọ́ hundred barrels jẹ́ kò ní kọ́lá kò ní ààfù barrels kò sí ẹran pé òun ò ní ní ọgọ́sì mo ẹni ó sì wọ́jà tó ń fẹ́ ra hundred by ten bẹ́ẹ̀ ni àgọ̀rọ̀ sí ni ibi tí ó kò sí òun náà ní. ẹ wà á mọ yọ máa dààmú ọ̀làkà yìí pé ṣé wọ́n ń ṣe rèé wọn ò ṣe rèé wọ́n máa ń táwọn ń ṣe ọlọ́run ọ̀fẹ́ ni tẹ́tẹ́ ni píọ́lì nígbà tí èèyàn débẹ̀ ni kẹta tẹ́tẹ́ wọ́n láwọn tí ń gbé ojoojúmọ́ làwọn mọ́nítọ̀ market wọ́n mọ́nítọ̀ event wọ́n ti wò sun pé in August iye tí wọ́n máa ta bárẹ̀ lè wọ́n já níbi kan báyìí Amẹ́ríkà ó gbé sáńkẹ̀ níbi kan gbà báyìí kìnìún kan ó tẹ níbi kọ́ra bí òsì àwọn náà dalẹ̀ <laughs> iye báyìí wọ́n máa ta epo àwọn míì náà ó tún wá ẹ̀ lọ́nà wọn ni àwọn rẹ̀ kò lè tó <laughs> wọn gbà fifty dollar wọn máa tà ń gbà wọn fifty dollar náà pété bá times ẹ̀ hundred ní ẹjọ́ dé eléyìí òun sì yóò gba òkúrọ̀ yìí kò lè ju forty lọ <laughs> so ó pè ó ní forty kọ́tà fifty nísìn ọjà tí ò ní yóò ti wá tàǹtà pé fifty ní ní August with the hope pé forty ní ọjà ń gbà ẹni tó ń náà sì rò pé. the other way round ni òun náà yóò pé òun náà kọ́ tá a di ọ̀dà rivers border tọba wa dọjọ́ òun kọ́ wọ́n yẹ béèrè pé lọ́ọ́ kó bá rẹ̀ ìgbà derivative market that's the danger that's ibi tí sẹ̀rí àti tó ti tako sẹ̀rí àná wọ́n bá dijọ́ òun jọ déètì òun sẹ́ kí ni wọ́n kàn gbé jáde kàkúlétọ̀ wọ́n kàn gbé jáde ta ló jẹ́ ìwọ́tọ̀ pẹkuléètì pé fọ́ọ̀tì ni ọmọ ẹ̀jẹ̀ ọwọ́ adìbísì lónìí ọbẹ̀ dé ìwọ́tọ̀ pẹkuléètì pé fifty. ni unfortunately for you fọ́ọ̀tì ni ọ̀ọ́ zero ten ten ten ten ten ni lọ́nà ìdíni lọ́nà bó ti ṣe one thousand náà lọ́ta tọ̀hún tó jẹ́ ó sì tàkà sí ọgbẹ́ bá ń kó ọjà tó nù. ṣe ìṣẹ̀rí ọ̀fà àmọ́ yìí ìjọ gbẹ̀dẹ̀ rí bẹ́jú sí وصلى الله على نبينا محمد Thank you.